محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tí ń sọ síyàm tó bá ṣẹlẹ̀ pé ara ń ṣe ilé tó pè fún pé kó lóògùn nítorí kí n ti ń ṣe kó lè bàa fi lọ́rùn sílẹ̀ kò sí nǹkan tó burú lópin ìgbà táwọn ẹni tí máa tọ́jú aláàárẹ̀ wọ́n jẹ́ dókítà tó ṣe fọkàn tán wọ́n bá ti jásí pé ni wọ́n ní kó lóògùn pàápàá jùlọ bí àwọn dókítà yẹn bá jẹ́ mùsùlùmí. bákan náà ìwáìkú ààrẹ ti ń ṣe ó pè fún pé kán gún lábẹ́rẹ́ ni kò bá jẹ́ nídìí kò bá jẹ́ nítan kò bá jẹ́ lápá kò sí nǹkan tó burúkú gba abẹ́rẹ́ abẹ́rẹ́ kò sínú nǹkan tí máa ba sùyàmù jẹ. lọ́kùnrin ìwà tó bá pé abẹ́rẹ́ tó túmọ̀ sí pọ́ọ̀gùn òun náà ni wọ́n fà síyàn lára kìí ṣe abẹ́rẹ́ tí máa ń kọ dínà kébi tó bá ti jẹ́ abẹ́rẹ́ tí máa dínà kébi ni irú abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n lè bùkátà láti fa omi sí lára fífa omi sí lára àwọn olùmọ́ni kò bá sùyàmù rẹ̀ jẹ́ wọ́n lè bùkátà láti gba ẹ̀jẹ̀ rẹ̀ láti yẹ kíní ṣe wò kún lè bá àwọn oògùn pàtó eléyìí tí wọ́n lò fún wọ́n má jẹ́ kí wọ́n máa fògùn orí fọ́wọ́ nírun kò sí nǹkan tó burú kan fa ẹ̀jẹ̀ rẹ̀ láti fi yẹ ní tí bá ń ṣe wò ṣùgbọ́n burú pé kí fẹ̀jẹ̀ sùn la ẹ má ti lè fẹ̀jẹ̀ sí la sùyàmù rẹ̀ bàjẹ́ torí ẹ̀ ẹni tí àárẹ̀ ń ṣe tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú eyín wọn á bùkátà láti jẹ́ pé kí wọ́n bá yọ eyín kò sí nǹkan tó burú kí wọ́n bá yọ eyín ní ọ̀sán Ramadan lópin ìgbà tó bá ti mọ̀nà tí ó gbà tó fi jẹ́ pé kíní bí omi bí omi tí wọ́n máa fẹ́ sí lẹ́nu láti fi fọ ẹnu rẹ̀ kó máa yọ kó máa tú jáde kò bá ti ní dọ́nà fún rẹ̀ kó gbé mì àwọn tó bá ti mọ̀ pé ó dọ́nà fún wọn ó gbé mì yóò ba sùyàmù rẹ̀ jẹ́ o ó kú lè fẹ̀ kan sọ́dẹ̀ ìgbà tó bá sínú wọ́n bá sì kàráǹgídá tẹ́yìn dùn tí o lè ṣe sùúrù fún tó bá ti ṣe èsì jẹ́ kí nǹkan kan nù rẹ̀ ọwọ́ náà fún un kọ́mọ kó wọn san sùyàmù yẹn padà a lè kán ògùn tí bá ń ṣe wá lópin ìgbà tí ṣe wá kì bá sojú kì bá ṣe mú kì bá ṣe tí torí pé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó fi lè kán ògùn sí wọn. a gbọ́ ogun yẹn lọ́nà fún wa nítorí bá ti mú wa gbọ́ lọ́nà fún wa ó ti mọ̀ sí pé sòyàmù bàjẹ́ nù torí sọ́ra fáà nǹkan oògùn sójú sọ́ra fáà nǹkan sétí sọ́ra fáà nǹkan símú kò sí tó burú kẹ́ni tí ń ṣe sòyàmù kó lé tìró tó bá pé tìró ọba ara pé à ń soge à ń sọ̀sọ̀ tí ọjà ọ̀fọ̀ eléyìí tó láti fi pe àwọn èèyàn kan tú túláàsì tòtí ọba ti jẹ́ bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ké tìró nǹkan tába lé sójú tó bá kan ẹyinjú kò ní yòrò mọ omi ojú débi pé àmọ́ gbọ lọnà fún tọba ti jẹ́ pé gbọ lọnà fún náà pàtìró rẹ̀ tì eléyìí jẹ́ apá kan nínú àǹkan tó rọ̀ ma ètò ìtọjú ara wa pẹ̀lú pàǹsẹ̀ sóyà ẹnu wa nígbà tá à ń soso yá àmúta rí bí ẹni pé ń rùn yẹn kò sí nǹkan tó burú kó o fọṣẹ fọnu àti búrọ́ọ̀ṣì rẹ̀ kó o fi fọ ẹnu rẹ ní ọ̀sán Ramadan lópin ìgbà tó o bá ti mọ̀nà tó lé gbègbà tí omi ọṣẹ fọnu kò fi ní dọ́nà fún rẹ lọ́nà tó o bá ti mọ̀nà tó lé gbègbà tí tó o bá fọnu tó o bá yọnu àádùn ọṣẹ fọnu kò ní sẹ́kù lẹ́nu rẹ dípò pé ọmọ lọ ọ̀nà ọ̀fun rẹ wọ́n ti jẹ́ pé ọ lọ má dán wo pákó gan eléyìí tá a fi yọ ẹnu lọ́sàn-án Ramadan tẹ́bá ti mọ̀ yí pé ìtọ́wò pákó yun yọ sẹ́kù lẹ́nu wa á padà máa lọ mi má tọ́ ọ̀nà pé sùyàmù rẹ bàjẹ́ gbogbo nítorí lè ba sùyàmù wa jẹ́ ká dènà sí i akọsẹ̀ ẹ̀jẹ̀ jáde lára wa àforígbà ẹ̀jẹ̀ jáde lára wa ọba nǹkan kan jẹ́ nu ọba wọ kó sinra ọba wọ ọtẹjẹ bá jáde lára rẹ kó tọ́jú ẹ gbogbo eléyìí ò sí kankan tó bàjẹ́ nínú sùyàmù rẹ olóyè ẹlẹ́dàá àkọ́kọ́ àmàṣe kó sì ẹ̀sìn náà látẹ̀wọ́gbà lọ́dọ̀ wa kó má kọ́ ti sì wá lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.